الكمال تعظيما وتكبيرا الذي نزل الفرقان نباتي tí à ń retí Dr. Sharafudeen Gbadebo Raji lórí ètò Manaru Sebil ẹ jẹ́ ká máa jẹ̀gbádùn al-Qunut yìí lọ́nà. رسوله الكريم الذي أرسلته إلى الثقلين الجن والإنس بشيرا ونذيرا ونحن على ذلك من الشاهدين اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيما توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت اللهم قنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك وإنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت فلك الحمد يا الله على ما قضيت ولك الشكر يا الله على ما أنعمت به وأوليت نستغفرك ونتوب إليك نستغفرك اللهم من كل ذنب وخطيئة ونتوب إليك ونؤمن بك ونتوكل عليك أنت الغني ونحن الفقراء إليك أنت القوي ونحن الضعفاء إليك اللهم يا واصل المنقطعين أوصلنا إليك اللهم هب لنا منك عملا صالحا يقربنا إليك اللهم استرنا فوق الأرض وتحت الأرض لايك بلايك جنا لما مدرق وما دكتور شرف الدين بعد براجي لوريتو منار السبيل اللهم أحسن وقوفنا بين يديك اللهم لا تخزنا يوم العرض عليك اللهم تقبل صلاتنا اللهم تقبل صيامنا اللهم تقبل قيامنا اللهم تقبل ركوعنا اللهم تقبل سجودنا اللهم اجعلنا من عتقاء شهر رمضان اللهم أجرنا من النار اللهم أجرنا من خزي النار اللهم أجرنا من كل عمل يقربنا إلى النار اللهم أدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار الحمد لله رب العالمين والصلاة الله والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه وسلم تسليما أكي أيلو àti kíṣẹ́ káàbọ̀ sí orí ètò ètò manal sebil ibi tí ẹ ti máa bá àwọn lọ́mọ wa pàdé nípa àwọn lọ́kànjọ̀kan ìbéèrè yín èyí tí ẹ bá fẹ́ béèrè nípa ètò nípa ẹ̀sìn wa ẹ̀sìn Islam síwájú nínú ìbéèrè tí ó wà ń bì tí olùbéèrè béèrè láti bí ìjẹjọ òun náà ni kí wọ́n sọ pé gbà tí àwọn bá ṣe sọ́lá bá sọ́lá dùdú rẹ̀ àbí ashri wọ́n ní pé tí ẹ bá fẹ́ ṣe àdúrà níbi sọ́lá àwọn ti gbọ́ rí pé ẹni ká máa ṣe nígbà tá a bá wà ní sujud náà ló dáa jù ìgbà tí ń bá wà ní forí kalẹ̀ àmọ́ sí àdúrà yìí tí ní máa sọ pé subhana rabbi ala wọn sọ ti tó kí n bá sí lọ́pọ̀lọpọ̀ fún àwọn àdúrà tí ìyẹn bá ń ṣe. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh anabi sallallahu alayhi wa sallam ó fi hàn wá أما الركوع فعظموا فيه الرب وأما السجود فأكثروا فيه من الدعاء فقمنا أن يستجاب لكم تباركوا أما بيولون وباتوبي ṣùgbọ́n gbà tẹ bá forí kanlẹ̀ ẹ máa ṣàdúrà nínú forí kanlẹ̀ lọ́pọ̀lọpọ̀ nítorí pé àyè gbígbàdúrà ni eléyìí ló fà ló fi jẹ́ pé gbogbo àwọn àdúrà wa àwọn bùkátà wọ́tá bá ní lọ́dà ká máa tọrọ rẹ̀ nínú foríkanlẹ̀ wa nítorí pé ààyè gbígbàdúrà ni. tábà wá ń tọrọ eléyìí nínú foríkanlẹ̀ ìtọrọ ìgbọ́dọ̀ máa wáyé lédè lárúbáwá kò sáàyè fẹ́ni kankan láti sọ èdè míì tó yàtọ̀ sí lárúbáwá nínú sọ̀rẹ́ àìsí sọ pé tẹ̀ bá máa ń tẹ́ fi tọrọ ó ti tó kẹ́ máa ti rabbana atina fid dunya hasana. وفي الآخرة حسنة وقنا عذاب النار ليت تشاقج قوليات القيامة أتي وايصني بأبرو بأبرو بكل الله وقصواني بأتوانا إن باتوا لسلي كما أنت سبحان ربي الأعلى سبحان ربي الأعلى لقو لقو نفريكا لا يتتو nítorí pé wọn nù hadith al-Qudsi ilé tí imaamu Abu Dawud ìpè ọlọ́run ẹlẹ́dàá sọ pé ẹnikẹ́ni tí kíké alukur'an àti ṣíṣe àfọ̀mọ́ fún ọlọ́run tó bá mú ká ìrojú níbi àti tọrọ nǹkan kan lọ́dọ̀ òun ó fún onítọ̀hún ní tọ́pọ̀ ju tó máa fáwọn ẹni tí máa tọrọ lọ. eléyìí túmọ̀ sí wípé alazkar tá a máa ń ṣe náà àdúrà náà ló náà eléyìí jẹ́ oṣù jọ. àjọ̀dá kun lọ ọ̀kẹ́ ẹ jẹ́ ká máa fi àwọn ìbéèrè sọ̀rọ̀ sórí zero eight zero eight six zero one six five four one zero eight zero eighty six zero one sixty five forty one àwọn tí a bá wà níbi tí ó jìnnà rere ká máa pè sórí plus two three four eight six zero one six five four one. hello. wa aleykum salaam wa rahmatulah wa barakatuh orúkọ àti bẹ́ẹ̀ ti ń pè kí ni ìbéèrè yín. ìbéèrè yín àkọ́kọ́ ni pé tí èèyàn bá ń kírun bóyá àìsàn ó tàbí àìsàn àbá ti ké pátí àtàn á fi súrà lé ẹlẹ́ẹ̀kejì á súrà lé tẹ́jà bá ti á gbàgbé àti súrà lé ẹlẹ́ẹ̀kejì tó lè fi gbẹ́kùn tó bàtà yàtọ̀ ti di ẹlẹ́ẹ̀kẹta tó á tẹ̀sán yìí pé òun ò fi súrà lé ẹ̀ẹ́kejì ni pé tábà ń àdúrà sáńdí táwọn ṣe lẹ́yìn ìpínlẹ̀ bá ṣe àtàlásù ní pírámà tán àlàáhùn mà ní àwùjọ dídà mí ní àṣà Uh, alhamdulilayi ìbéèrè eh, alákọ̀ọ́kọ́ tó béèrè ẹni tó bá gbàgbé láti ké súra lẹ́yìn fatiha ní ẹlẹ́ẹ̀kejì àbí alákọ̀ọ́kọ́ ẹ forí kanlẹ̀ ṣáájú kẹtó sálámà ẹ forí kanlẹ̀ ṣáájú kẹtó sálámà nítorí àdínkù tó ti yìí. ẹ wá ní tábà ti sáájú ọlọ́run níbi àwọn nǹkan mẹ́rin tánàbí ní ká sáájú ọlọ́run níbi àbúrò wọn اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال أني ذاتون لي في مين لدادة النبي صلى الله عليه وسلم نتبع ويتان إواسة سانتبع وين لا تتورو التورو لآيات القيامة كتود في سلامة تريد تباوي ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وداقوكو أزيها آه، قيمة ما توسي بيري wọn bẹ ẹni tó lámòjútó fẹ́ sí ọlọ́wọ́n bó tún bọ́ ràn yín lọ́wọ́ náà. hello. wa aleykum salaam wa rahmatulah barakatu. orúkọ àti bíbẹ̀ ti ń pè. Hmm. kí ni ìbéèrè yín. mo ìrìn aláwọ̀kọ́ ní pé sọ́ọ̀tì mọ́sáàtì ẹ̀ẹ́dẹ́ síta láyé wà fún aláàtì máa ké lórí wọn báwọn kan ní bẹ́yà nígbà tí ó sọ àwọn tó náà. ó ti yé. ó ti yé náà kí ló ti fẹ́ bèrè sí i. kí ni bèrè kejì. sọ́ọ̀tì mọ́sáàtì. àti kó àwọn àti bọ̀ ìbéèrè lẹ́kẹ̀kẹ̀ ní pé ẹni tí àwọn méjì tó wá dá sí wọn lọ́kọ́lá sí tọ́jọ́ fún yìí so àwọn méjì òṣèlú náà àwọn láti wá sí wọn ìdáhùn gbà tó máa sọ parí òun yẹn ẹni tí àwọn tó tètè wọn wọn sọ fún ìmọ̀ ní kó ṣe mọ́ ń pé ẹ̀rọ dà fún wọn méjì ṣojú ìdìkan nínú àṣù méjì ìmọ̀ àbẹ̀tẹ̀tẹ̀ jọ sí wọn tó àlejò sọ pé àwọn dájú pé àwọn méjì ṣojú ìdìkan tó bá láti máa ṣe àtúnṣe ìbẹ̀yìn ẹlẹ́kẹ̀ẹ́ta ń bọ̀ ní pé ṣé ẹni tó jẹ́ mùsùlùmí alhamdulilayi àkọ́kọ́ gbogbo ntí mẹ́nu alukur'an láti ìbẹ̀rẹ̀ rẹ̀ dópin ìbẹ̀rẹ̀ rẹ̀ suratul Fatiha ìparí rẹ̀ qul a'udhu bi rabbin nas gbogbo ọ̀rọ̀ ọlọ́run bá ní gbogbo ẹ̀ pátá kò séyìí tẹ́ lè ké nínú sọ̀rọ̀ faqra'u ma tayassara min al-Qur'an ẹ máa ka tó bá rọ̀ yín lọ́rùn nínú al-Qur'an. ọ̀rọ̀ pé suratul Masad suratu kan ọlọ́run fi sépè dánìkan ẹ má ka sọ láti ẹ ṣe lè kà ẹ kàrà rẹ bọ̀rọ̀ lọ ṣẹlẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ ẹ wá ní tí ọkùnrin méjì àti obìnrin méjì máa ń ṣe sọ̀láàtì ní jàmá àwọn obìnrin wa sọ pé ìmáàmù gbàgbé ìforíkanlẹ̀ kan nínú àwọn sọ̀láàtì tó ṣe ọkùnrin tó sì dúró lẹ́gbẹ̀ẹ́ ìmáàmù sọ pé àwọn ò gbàgbé nǹkan kan so eléyìí tí yóò fi ní lọ́kàn balẹ̀ náà ni pé tí wọ́n bá ti lọ jìnnà kí wọ́n forí kanlẹ̀ ní ìforí kanlẹ̀ tí wọ́n gbàgbé yẹn wọ́n á tún tẹ̀síwájú ṣe wọ́n sálámù wọ́n á forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́yìn rẹ̀ ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀ ni wípé obìnrin méjì àtọkùnrin kan wọ́n dọ́gba obìnrin méjì yàn ẹ̀rí tiwọn wọ́n dàbí ẹ̀rí ọkùnrin kan ọkùnrin kan tó ń dúró ti imam òun sọ pé nǹkan kan ṣẹlẹ̀ so ẹ̀rí àwọn méjèèjì ó ti dọ́gba méjèèjì ó ṣubú dànù à ń bẹ lórí ipò pé à ń ṣe iyèméjì òfin ọlọ́run bá sì dá lórí pípé tá a máa ń ṣe iyèméjì nù sọ́lá sí mẹ́ta mo ti ṣe àbí mẹ́rin sí ẹ̀ẹ̀mejì mo ti forí kan làbẹ́ kan ẹ gbà pé ọ̀kan ló ti wáyé ẹ wàá forí kanlẹ̀ lẹ́ẹ̀kejì lẹ́yìn ìgbà tẹ́ bá ṣe tán ẹ wàá forí kanlẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ bá sálámù. wọ́n tún ní tí ẹni tí èsè mùsùlùmí bá béèrè lọ́dọ̀ mùsùlùmí ibi tí ń ṣe nǹkan tó jẹ́ pé ṣíṣe rẹ̀ ìdẹ́sẹ̀ sọ́lọ́ ni. bí kò sọ pé ibo lójúbọ Ṣàngó nílẹ̀ yìí bí kò bí léèrè bí náà ti ń tò gbogbooro nílẹ̀ yìí ibo lèyàn ti lè ráṣẹ́wó nílẹ̀ yìí. ìwọ́n á ní ẹ̀yin mọ̀ bẹ̀rẹ̀ tí kẹ́ sọ fún ni àbí kẹ́ parọ́ pẹ́ mọ́ bẹ̀ ó tọ́lẹ̀ sọ wípé mo ọmọ bẹ̀rẹ̀ sí ní fi bẹ̀ hàn nítorí pé tí mo bá fi bẹ̀ hàn ọ̀lọ̀ sẹ́lọ̀ ni ọlọ́run lẹ́dàá sọ pé ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ máa rara yín lọ lórí àti tẹ̀lé tọ́lọ́ lórí àti páyọ̀ lọ ẹ máa rara yín lọ lórí àti sẹ́lọ̀ lórí àti tàpá sí ìlànà tọ́lọ́ náà zero eight zero eight six zero one six five four one zero eight zero eighty six zero one fifty five forty one ìbẹ̀lá máa pè sí ní àárọ̀ yìí. hello. wa aleykum salaam wa rahmatulah wa barakatu. orúkọ àyè bẹ́ẹ̀ ti ń pè. ọkọ mi ni mohammed láti òkè. nà kí ni ìbéèrè yín. ìbílẹ̀ àkọ́ ni pé a fẹ́ kí àwọn olùwà kọ́ bá pàkíyèsí àwọn òbí tí wọ́n mú ọ lọ sí skul àwọn ọ̀nà sọ. tẹ́ nísìnyí ní dáwọn nìkú yẹn wọ́n mọ̀ sí kíní kan tó yẹ pé fellowship. ẹ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ mi. alhamdulilayi gbogbo nǹkan tó bá ń ṣe láyé a gbìyànjú láti jẹ́ pé àwọn ìgbésẹ̀ tá a máa gbé àwọn ìgbésẹ̀ tí ó máa jẹ́ ká ní ìlọsíwájú nídìí ẹ̀sìn wa ni ìgbésẹ̀ tí ó kó fà sẹ́yìn bá wa. bóyá iṣẹ́ la fẹ́ kọ́ tó bá rẹ́ni tó lè kọ́ wa tí ó sì kọ́ wa tá a fi ní máa jẹ́ ọ̀tá ẹ̀sìn wa ọ̀dọ̀ rẹ̀ ló ti yẹ ká lọ kọ́ ọ ẹlòmíràn kọ́ wa níṣẹ́ ṣùgbọ́n bó ti ṣe ń kọ́ wa níṣẹ́ òun náà máa mú àtakò ẹ̀sìn ọlọ́run kò yẹ ká lọ kọ́ lọ́dọ̀ rẹ̀ ẹ̀kọ́ la fẹ́ kọ́ tìwé ibi tá a ti lè kọ́ tá a ti ṣẹ́kù mùsùlùmí tá a sì máa ṣẹ̀sìn wa bọ́lọ́wọ́n bá ti ṣe wí ọ̀wà ibi tá a ti lè kọ́ tá a ti dọ̀tọ̀ ọlọ́ tá a dọ̀tọ̀ anabi sallallahu alaihi wasallam tá a kọ ìsìláàmù tì ọ̀wà a gbọ́dọ̀ kọ́ níbẹ̀ a sì gbọ́dọ̀ fọ́mọ wa síbẹ̀ láti gba ni tí èsè mùsùlùmí gé fọmọ rẹ̀ sílé ẹ̀kọ́ àwọn mùsùlùmí wọ́n yẹ fọmọ tiwọn náà sílé ìwé àwọn mùsùlùmí ẹ̀hẹ́n tó tó máa sọ pé ah, bóyá ẹ̀sìn lè sọ bẹ́ẹ̀ àwọn sọ pé ẹ̀yin ní ìṣe ọmọ yín wá sọ́dọ̀ wa torí di eléyìí kí ló ṣe wọ́ tó fi wá jẹ́ pọ́dọ̀ àwọn ẹni tí èsè mùsùlùmí lọ́fọ̀ọ́ máa tiẹ̀ sí má tọmọ bá dìdàkudà lọ́la tọmọ lòun ò ṣe ma tàlàbá bá wí ìwọ bàbá aláìní tí kàní ìwọ ìyá tó ṣe pé ọ̀ máa ń tọ́ yọ wọn náà lábàá wí eléyìí já sí pé irú nǹkan tí ẹni tí èsè mùsùlùmí gbọ́ yìí tó mú mọ́mọ́ ọmọ rẹ̀ wá sí skul tiwa àwa ló ti yẹ ká gbọ́ yìí ṣáájú tiẹ̀ bóò ló ṣe mọ ọmọ rẹ̀ lọ bẹ́ni tó ṣe pé ńgbọ̀ bá yá yọ padà ṣe ọmọ rẹ̀ lọ́nà tó fi dọ̀tọ́ lọ́hùn tó fi lòun ṣe ìsìláàmù máa ní ilé ìjẹ́bù sí jẹ́. hello. salaamaleykum salaam. wa aleykum salaam wa rahmatulah. orúkọ àníbi tẹ́ ti ń pè orúkọ mi ni sọ̀rọ̀ láti èkó. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé mo fẹ́ bèèrè láwọn dọ́kítọ̀ wá pé ọkùnrin àti obìnrin tí wọn ò ti fẹ́ra wọn tí wọ́n ṣe ìdènà tó ọmọ tí ó wá tó wá bí báwo ni Islam ṣe ni wọ́n ṣe máa ṣe tí wọ́n máa ṣe àkíkọ̀ ni àti pé ta ló máa ṣe so ìbéèrè mi ni ọmọ tí wọ́n bí gbọ̀nà àti mẹ́sì gbọ̀nà zina òfin ọlọ́run sọ pé ó níyà kò ní bàbá ó ní ìyá kò ní bàbá anábì sallallahu alaihi wasallam ń sì sọ wípé tí wọ́n bá bímọ bàbá ọmọ ọ̀pẹ̀ràn fọmọ rẹ̀ lọ́jọ́ keje bàbá ọmọ ọ̀pẹ̀ràn fọmọ rẹ̀ lọ́jọ́ keje ọmọ eléyìí sì ti pàdánù bàbá kò ní bàbá so ìyá lásán ló ní ẹni wá jẹ pé ìyá lásán ló ní ìyá rẹ̀ náà ni ó du onípò bàbá ìyá ni ó pẹran fún kìí ṣe pé bàbá kan ni wọ́n wà lọ wá wa eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. hello. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. orúkọ àti tẹ́ ti ń pè. inú ìwé ìsìn láti lọ rẹ̀. kí ni ìbéèrè yín. ìbéèrè mẹ́ta mo ní sí ìtọ́jú. alákọ̀ọ́kọ́ ni pé obìnrin tó ẹ̀ṣẹ̀ bímọ bẹ̀rẹ̀ bá tó ń rọbí lọ́wọ́ ẹ̀jẹ̀ jáde lára ẹ̀ tó ń bìí so ìgbà tó wá bímọ tó wá fẹ́ bèrè pé bóyá àwọn ìrún tó mì sí ní táìmù gbà yẹn tó tó bímọ yìí tí ó máa sàn padà ní àbígbà òde iṣẹ́ ṣe. ìbéèrè ẹlẹ́kejì ni pé tí wọ́n bá ń kírun lẹ́nu ìmáàmù tí ìmáàmù bá jókòó lẹ́yìn ìgbà tó bá dìde níbi ìtìjú níbi ìtìjú tó bá fẹ́ lọ sí rákẹ́lẹ̀ kejì máa ń jókòó níbi àárín méjèèjì tó tí ìmáàmù bá gbé rí sókè tó bá jókòó ní àwọn máa ń múnà máa gbérí sókè jókòó nàbí tí màmú bá ti gbé tó bá ti gbé sókè pátápátá màmú náà máa ti gbé orí sókè. àkókò ìbéèrè alákọ̀ọ́kọ́ obìnrin tó bímọ ẹ̀jẹ̀ tí ń jáde lára rẹ̀ ṣáájú kọ́mọ tó jáde so kìí ṣe nífàsì náà ń pè léyìn nífàsì ní í ṣe pẹ̀lú kọ́mọ ti jáde. So, ẹ̀jẹ̀ tó bọ́ ma jáde tó jáde lẹ́yìn ìgbà tó ma jáde tí ń jáde lẹ́yìn ìgbà tó jáde ọ̀nà ń pè ní àyàfi tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ yẹn ti súnmọ́ yẹn àsìkò tó jáde lára rẹ̀ aago méjì mẹ́ta ó wá rí ẹ̀jẹ̀ láago méjì á sọ pé ẹ̀jẹ̀ náà rẹ̀ falahu hukm nǹkan tó bá ti súnmọ́ nǹkan lásùnmájù ìdájọ́ nǹkan yẹn náà láàfún wọn tó wáyé kó jìnnà síra wọn kì í ṣe nifas torí àsìkò sọláàtì yẹn wàá ṣe sọláàtì á pè ní dámú fasad ẹ̀jẹ̀ tó kàn túmọ̀ sí pé yẹn ń sáré ilé ilé yẹn tí ìmáàmù bá ṣe jalsatul istiraha lábẹ́ òfin ọlọ́run gbogbo ẹni tó bá ṣe jalsatul istiraha àsìkò ìgbà tẹ́ ń gbórí sókè láti forí kanlẹ̀ lẹ́sọ̀ pé Allahu Akbar títí tá fi jókòó tí gbogbo jàmáà náà bá sì jẹ́ pé wọ́n máa ń bẹ lẹ́yìn imam tí màá bá ti Allahu Akbar bá ń tó jókòó ìgbà náà làwọn náà gbórí sókè Allahu Akbar tí wọ́n jókòó imam wọn á dìde láì sọ kankan ẹ̀yin náà dìde láì sọ kankan ṣùgbọ́n lẹ́yìn ó súnmọ́ kó daṣọ láti rò torí pé tí gbogbo wa ti mà ní pé ńgbà tí yẹn bá ti Allahu Akbar láti forí kanlẹ̀ ó ti nà rónù tọ àwọn kan náà ro ìmáàmù jókòó fẹ́ràn pé nǹkan dàrú nù wọ́n á ní ẹ ó ṣe ṣe ká ti train àwọn jàmá wa kò burú tó bá yẹ pé mọ́ṣáláṣí ti ní jàmá kan tó jẹ́ pé a mọ̀ wọ́n pàtó wọn ò lè lékún ẹ sì mọ̀ pé mọ́ṣáláṣí ilé ìjọsìn tó wà fún gbogbo mùsùlùmí ni torí ẹnì kan ní sọ pé mọ́ṣáláṣí ti wá yàtọ̀ sí mọ́ṣáláṣí ti ewo ń ti wá ewo ń ti. àyìnàmà adrakat rajulan min ummati as-salatu fatamma masjidu. ibikíbi tí sọlá ti bá ti bẹ́ nìkan nínú àlómà mi ànábì ló ń bá wa sọ báyẹn ó ní mọ́ṣáláṣí rẹ̀ nìyẹn. láà lè tírẹ̀nì àwọn èèyàn bẹ́ẹ̀ torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé tó dáa tá à ń bá ń ṣe sọlátul jamaa ká má ṣe nítorí kí sọláàtì ọmọ bá dàrú ọmọ tá à ń bá ń dá sí kò sí ní tó burú mbẹ. hello. wa aleykum salaam wa rahmatulah. orúkọ àti ìdínkù. Ah, kí ni ìbéèrè yín. ìbéèrè mi àkọ́kọ́ ni wípé tí ọkọ tó bá jẹ́ muslim tí ìyàwó jẹ́ christian ọkọ bá kú ṣé ìyàwó yóò ṣe kú ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni wípé tí ó tún lẹ́tọ̀ sí ogún ọkọ rẹ̀. alhamdulilayi tọkọ bá jẹ́ mùsùlùmí tí ìyàwó sì jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ṣé tí ọkọ yẹn bá lọ kú ṣé ìyàwó sopọ̀ àbí òní sopọ̀ yóò sopọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá sọ pé walladhina yatawaffawna minkum wa yadharuna azwaja yatarabasna bi anfusihinna arba'ata ashhurin wa 'ashra. gbogbo àwọn tó bá kú nínú yín tá sì fa àwọn ìyàwó sílẹ̀ àwọn ìyàwó yẹn jókòó sóko oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá tá fi àwọn ìyàwó sílẹ̀ ọlọ́run bá kò lá léyàwó tó jẹ́ mùsùlùmí lásán yàtọ̀ sí ahlul kitab gba fẹ́ ahlul kitab yahudiya ni àbí ọlọ́run tó ti gbà fẹ́ wọn ó ìyàwó yín kò bá jẹ́ yahudiya ìyàwó yín ò bá jẹ́ nasraniya àwọn ìyàwó tẹ́ fi sílẹ̀ yẹn tọ́lọ́run ti gbà pé lè fẹ́rù wọn tẹ́lẹ̀ náà tẹ́yìn bá ti kú wọ́n jókòó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá jíjókòó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá yẹn ẹ̀tọ́ ọkọ ni tó ṣe pé kò ṣeé gbọ̀n dànù ṣùgbọ́n ǹjẹ́ obìnrin tó wá jẹ́ ìpè nasraniya ni kìí ṣe mùsùlùmá àmọ́ lọ́n gbà pé mùsùlùmí lè fẹ́rù rẹ̀ tó jẹ́ lẹ́sìn kìrìsìtẹ́nì yẹn ṣé yóò jogun ọkọ rẹ̀ tó jẹ́ mùsùlùmí kò ní jogun rẹ̀ o torí pé anabi sallallahu alayhi wa sallam sọ pé la yarithul muslimul kafir walal kafirul muslim mùsùlùmí ò ní jogun kèfèrí kèfèrí náà ò ní jogun mùsùlùmí torí rẹ̀ kírú ìyàwó bá wọn má bínú tó bá jẹ́ pé wọn náà lọ kọ́kọ́ kú tó fọkọ rẹ̀ lẹ̀ òun náà ò ní jogun rẹ̀ òfin ọlọ́run ọba nìyẹn náà zero eight zero eight six zero one six five four one ibẹ̀ ni a máa pè sí. hello. wa aleykum salaam tula wa kà torí káàdì bẹ́ẹ̀ ti ń pè. àkínní ìbéèrè yín gbóhùn sókè. náà ok ìbéèrè àwọn kan ni wípé ní orí ètò mẹ́rin mo ti kàdí gbọ́ ní ìsèké kéde tẹ̀ ń ṣe o mo fàtìjọ́ bìkan pé wọ́n ní bí èèyàn bá bímọ wọ́n á sọ pé tọ̀ ìwọ náà ìwọ ọwọ́ òṣèlú ẹ̀ fún ìwọ náà pé ó báyọ̀ mọ́ ṣe kankan tí ò dá. ṣé èèyàn kan bóyá elérèfé èèyàn kan sọ lérèfé ni àbí pé èèyàn kan fi ó sọ tinútinú ní èdè yẹn fi lè wà múṣe àtọ́bà ti rí bẹ́ẹ̀ gan kí ni èèyàn lè ṣe láti fi wá láti fi ègún yẹn padà. tí a bá ti sọ bẹ́ẹ̀ fọ́ wọn. Thank you zero eight zero eight six zero one six five four one. hello. hello ẹ parí dùn yín. wa alaikum salaam wa barakatuh. ẹ parí dùn àbí kẹsùn kọlẹgbẹ. àwọn tí a bá wà nílùú òkè ká máa pèsè plus two three four eight zero eight six zero one six five four one. hello. wa aleykum salaam wa rahmatulah. orúkọ àti bẹ́ẹ̀ ti ń pè. àbúrò wa fi lọ́sọ̀rọ̀ láti ilé anambra. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé mo fẹ́ béèrè lọ́wọ́ dókítà pé ṣé bí ẹran tí èèyàn lè pa fún iléyá ìgbé àgbò tó wà bẹ́ẹ̀ fún àtìkọ́ náà tó ní wíwá déyàn lè pa fún àtúkọ̀ náà. alhamdulilayi bẹ́ẹ̀ ni ẹran tí òfin ọlọ́wọ́n ọba tó ní ká pa fún léyà òun náà làgbò màálù tàbí ràkúnmí lábẹ́ àgbò yẹn àwọn àgùntàn gbogbo wọbẹ̀ gẹ́gẹ́ bí abo àgbò òrúkọ tàbí ewúrẹ́ gbogbo wọn wọ abẹ́ǹta lè pa fún iléyà irú ẹran tọ́lọ́run wá gbà pé kẹ́ pa fún léyà náà irú ẹ náà lọ́lọ́run tún gbà pé pa fún hádáyà tẹbà lọ irú gangan gangan náà tún gbà pé ẹ lè pa fún àkíkà torí rẹ̀ ẹ lè pa àgbò fọmọtẹ́ tó bá pé ọmọkùnrin àgbò méjì ọmọbìnrin àgbò ẹyọ kan ẹ bá pé ẹ lágbára àgbò orúkọ akọ ewúrẹ́ agbára ọ̀tún káyùn ọkàn ewúrẹ́ gan fúnra ẹ̀ ààbò bẹ́ẹ̀ náà ni màálù ọlọ́ngbà pẹ̀lú pa fún ọmọ tẹ́ bí bẹ́ẹ̀ náà lè para kún mi fún ọmọ tẹ́ bí so gbogbo eléyìí ọlọ́run ọba gbà pé a lè ṣe náà. wàhálà kùn sáwọn fúlọ́wọ́ kàtún orúkọ àti bẹ́ẹ̀ kí n pè ẹ pa rédíò yẹn ẹ pa rédíò yẹn. ìrora ti tàn rédíò yẹn pa. hello. Wa alaikum salaam wa rahmatullahi wa orúkọ àmì ẹ̀sìn pé. Eh, Kàbí lórúkọ tèmi láti Niger State. Ah, kí ni ìbéèrè yín? ìbéèrè tí mo fẹ́ bèèrè ni pé a ní iṣẹ́ a ní kọ̀ǹtàn kan lórí ọmọ wa tó ń lọ lókè obìnrin ni ọ̀pọ̀lọpọ̀ gbà wọ́n máa ń ṣe tàfíìsì ńlẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ gbà wọ́n máa ń ṣe nǹkan oṣù tó bá dẹ̀ ṣe nǹkan oṣù yìí wọ́n máa ń gbé kùránì lọ bí kéèyàn pásítọ̀ kí wàá lọ́nà àbáyọ torí agbẹ́lẹ́nu ìfáàpù ni pé téèyàn bá ń ṣe irú nǹkan báyìí ni gbọ́dọ̀ mú mọ́ṣáàpù dání àdéhùn anábì sallallahu alayhi wa sallam oná ló sọ pé la yamassul Qur'ana illa tahir ẹnìkan gbọ́dọ̀ fọkàn al-Qur'ana àfẹntọmọ àdéhùn èsì jáde sí tó fẹsẹ̀ rìn rẹ̀ àdéhùn hasan torí ti eléyìí obìnrin máa ń ṣe nǹkan oṣù kò gbọ́dọ̀ gbé al-Qur'ani lọ́wọ́ àsìkò tí máa ń ṣe nǹkan oṣù lọ́wọ́ yẹn tó máa ń kẹ́kọ̀ọ́ nínú al-Qur'ani àbí bá ń ha kò burú kọjá pé bóyá wọ́n hàn sí ojú eh, wàhálà tó wà níwájú wọn kọjá pé òun kà á látara ń tọ́wọ́ àwọn ajú rẹ̀ láì gbé lọ́wọ́ ni àmọ́ pé wàá gbé mọ́sáàfù lọ́wọ́ àbí ó gbé wàhálà tán hàn kúránì sí lọ́wọ́ lásìkò ìgbà tí ń sin nǹkan oṣù yẹn kò lábẹ́ òfin ọlọ́run ọba mu eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. hello. wa aleykum salaam tula orúkọ àti jẹ́ ti ń pè. àti ọ̀gá ní sọ̀rọ̀ àti ìgbìmọ̀ sọ. àkínní ìbéèrè yín ìbéèrè mi ni pé ẹjọ́ ká pé tí èèyàn bá sùn tó bá wá lálàá fún nǹkan ọmọkùnrin òun pé nǹkan jáde láti ojú ara òun tí ọwọ́ òkú bọ́yá ń gbà tí òsì dà sí òun ní ara tó dandan ní kí nǹkan gbé jáde bá tó di pé yóò ṣe yóò kírun àbí yóò ṣe àdá ẹni tó bá lálàá pọ̀ ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin tó bá rí àtọ̀ lára rẹ̀ lẹ́yìn ìgbà tó jí ọ̀ràn àyàn hello. wa aleykum salaam wa rahmatulah orúkọ àti ìrẹsì pé. kọ́ọ̀dì ìrẹsì ìrẹsì láti dìbò. àkínní ìbéèrè yín. ìbéèrè tèmi ni pé olú ọ̀rọ̀ tẹ́lẹ̀ tábìlì rẹ̀ kan yẹn pé ǹjẹ́ àwọn kan máa ń bímọ lọ́tọ́ wọ́n wá gbé lóko rẹ̀ kúráǹsì ìgbèlè rẹ̀ báyìí sọ́lẹ́tọ̀ bẹ́ẹ̀ ń sàn àti sọ́lẹ́tọ̀ bẹ́ẹ̀. kọ̀tọ́ lábẹ́ òsàn ẹ̀lákan àti abáfẹ́ máa pè wọlé jẹ́ kí a máa sún lẹ́gbẹ̀ẹ́ rédíò wa tàbí kí a sì máa pa síwájú kí ó tó di pé à ń pè alaikum barakatuh. hello. àbúrò ọ̀rọ̀ ń sọ̀rọ̀ láti yẹ̀wò. àkínní bẹ́ẹ̀ ni. ìbéèrè mi ni wípé lórí káràkátà kí èmi ń ta epo fún àpẹẹrẹ ẹnìkan sì ń ta ẹja mo ta epo fún ní five thousand èyí sì ẹ̀ ń ta ẹja epo mi ní three thousand mo wá níbi tàbí fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ a ní pé kó yọ owó ẹja yẹn kó fún mi ní two ṣé ó tọ́ bẹ̀. kọ́tọ́ ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́run nítorí pé wọ́n ti fi gbèsè fi san gbèsè nínú òfin ṣẹ̀ríyà wọ́n ní la yajuzu bay'ul kali bil kali a gbọ́dọ̀ fi gbèsè ká fi ra gbèsè a gbọ́dọ̀ fi gbèsè ká fi san gbèsè yọ kọ́kọ́ san owó tiẹ̀ fún ọ má tí wọ́n bá gba owó tiẹ̀ tán ọ wá san owó tiẹ̀ náà fún àbí kí wọ́n san owó tiẹ̀ fún ọ wá sin owó tiẹ̀ lọ́dọ̀ rẹ̀. hello. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh orúkọ àtìbẹ́tẹ́ ti ń pè ẹ̀tọ́ ìyàndá 08086016541 ibẹ̀ ni a máa pè sí àwọn tí a bá wọn ní òkè ká máa pè sórí plus 234 8086016541 six five four one bákan náà zero eight zero eighty six zero one sixty five forty one. hello. hello asalaamualeykum. wa aleykum salaam wa rahmatulah wa barakatu. naam abdulaziz ló ń sọ̀rọ̀ láti ìwé kọ́pù. àǹkí ni ìbéèrè yín. naam ìbéèrè mi ni pé um, ẹni tí yóò fẹ́ kẹrin sọ̀la tòun ti wá wá ṣe àlùbọ̀là tó àmọ́ ó bọ́ sẹ́ẹ̀sì nígbà tó fẹ́ ṣe ìgbà tó hàn gbà tó sọ́ọ̀tì yẹn ti wá ya níbi ọwọ́ ẹ̀yìn ibi ìfẹ́ rẹ̀ tó ya tó fẹ̀jẹ̀ tí ó lè fi irú sọ́ọ̀tì yẹn tó lè fi kírun. àlòkùn ìgbà tó bá ṣe kó ti fọ ẹsẹ̀ rẹ̀ dáadáa ó wá wọ ìbọ̀sẹ̀ yíya tí ìbọ̀sẹ̀ ya kò pé kó má fi àlùwàlá rẹ̀ ṣe sọ̀rẹ́ à ṣùgbọ́n tó bá jẹ́ pé àlùwàlá yẹn já ó fẹ́ tún àlùwàlá ṣe sọ́tọ́ kó tún fọwọ́ pa ìbọ̀sẹ̀ yẹn dípò kó fọwọ́ fọ ẹsẹ̀ rẹ̀ méjèèjì bíi tìṣáájú kọ̀tọ́ lópin ìgbà tó bá pé ń tọ́ ya lára ìbọ̀sẹ̀ yẹn bá fẹ̀. àmọ́ pé mo ti ṣàlùwàlá dáadáa mo ti fẹsẹ̀ mi méjèèjì mo wá wọ ìbọ̀sẹ̀ tó ti ya ṣé ọ̀tọ̀ kí n fi ṣe sọ̀lá tàbí ọ̀tọ̀ kò sí nǹkan kan tó ní kọ́ má fi irú rẹ̀ ṣe sọ̀lá. hello. Wàlékún sọ̀rọ̀ orí pàdé jẹ́ ti ń pè. Ìpínlẹ̀ ọkùnrin láti dìbò. Ah, kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé ǹjẹ́ ọlọ́pẹ̀ tí ìwà kí ilé ìgbà ti sọ kí ẹ̀ gbé kúrò sí ìbéèrè rẹ̀. Kí ẹ gbé. Kúrò ní kúrò ní kí ẹ̀ gbé kúrò sí ìbéèrè rẹ̀. Kò yé. A gbọ́ nǹkan tó ń sọ. Ṣé ṣe ọmọ gbogbo bẹ́ẹ̀. ọmọ kò tọ́ lẹ́yìn ká ti bèrè irú rẹ̀ lẹ́ẹ̀kan. ilẹ̀ fẹ́ máa gbá alukur'ani sí gbèrè ọmọ sí ṣebí mùsùlùmí lẹ́yìn alukur'ani báwo ọlọ́run sọ alukur'ani kalẹ̀ kẹ́ máa kà ọlọ́run sọ alukur'ani kalẹ̀ kẹ́ máa tẹ̀lé ọlọ́run sọ alukur'ani kalẹ̀ kẹ́ máa tẹ̀lé òfin rẹ̀ kì í ṣèwé dán alukur'ani ọ̀pọ̀lọpọ̀ ọmọ túmọ̀ alukur'ani tọ́lọ́ ń sọ kalẹ̀ wọ́n rò pé wọ́n adúlá ni alukur'ani òfin òfin tọ́lọ́ ń sọ kalẹ̀ tí gbogbo òfin tó jẹ́ pé tá a bá tẹ̀lé kò sọ́nà tá a fẹ́ gbé gbà níwájú ọlọ́run tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ kìyàmà sòkè ṣe wé dán àbí wé máa gbé ká torí pé yọ máa sọ alukurani kọ́ ni ọ sọ ọlọ́run ló máa ń sọ yẹn. naam. hello. salaamaleykum. wa aleykum salaam wa rahmatulah wa barakatuh. orúkọ àtijọ́ ti ń pè. ọlá ìdí ni láti kó. Ah, kí ni ìbéèrè yìí. mo fẹ́ béèrè pé àwọn tí wọ́n máa ra epo pupa lé àti àwọn tí wọ́n ra bí àgbàdo ní pé tó bá yá àwọn padà tó tọ́ lábẹ́ òfin Islam àbí òtọ́ ìbéèrè nílẹ̀ kejì ni pé tí ọkùnrin àti obìnrin bá wà táwọn méjèèjì sì nílò ara wọn ṣùgbọ́n bàbá obìnrin kò gbà kí wọ́n fẹ́ra wọn kí ni ìgbésẹ̀ tí wọ́n lè gbé. alhamdulilayi lópin ìgbà tó bá ṣe pé ẹni tó fẹ́ rajà pamálé tó fẹ́ fi sùn ìgbà tí ó wọ̀n ó jẹ́ mùsùlùmí tó bá yẹ pé mùsùlùmí ló fẹ́ ṣe bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ ṣe o nítorí pé òfin ọlọ́run dá lórí pé a gbọ́dọ̀ ra ọjà ká kó pamọ́ ká fi sùngbà tí ọ̀wọ̀n ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ṣe lọ ní ẹ̀ṣẹ̀ ńlá ká kó ọjà pamọ́ bẹ́ẹ̀ kabiratun minal kaba'ir ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá pàápàá jùlọ ẹ ṣàkíyèsí kí lẹ fẹ́ kó pamọ́ tó bá jẹ́ pé nǹkan oúnjẹ ni àbí ń tọ́jẹ́ fúnra rẹ̀ kì í so oúnjẹ àmọ́ máa padà dóúnjẹ bí epo àgbàdo oúnjẹ ló ń ta àràtà tẹ bá kó pamọ́ èèyàn ti jẹni tó sẹ̀ẹ̀sẹ̀ lẹ́sẹ̀ ńlá gbogbo eré rọ́ta fẹ́ jẹyun sẹ́wọ̀n káà níbi tá a kò lọ tàtà bá ti kú á padà fi gbogbo ẹ̀ lẹ̀ láyé ni ọ̀ràn rẹ̀ wá ní kòmbẹ̀ torí rẹ̀ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ dán wò nínú àdìsá nàbì sallallahu alaihi wa sallam ó ní la yahtakiru ẹnìkan kì í kó ọjà pamọ́ ọjà oúnjẹ kì í kó pamọ́ kó fi sùngbà tí ọ̀wọ̀n àfàlásìsì àṣìṣe ńlá. tẹ́lẹ̀ ìjẹ́bù ṣe jẹ́ àmọ́ bí kẹfẹ́ kó búlọ́ọ̀kù pamọ́ ẹ kó pamọ́ mọ̀nà kanlé ẹ kó pamọ́ mọ̀nà símẹ́ǹtì ẹ kéèyàn lè kó so gbogbo eléyìí kò burú àmọ́ tó bá ti jó oúnjẹ àbí tí èso oúnjẹ tí máa padà do oúnjẹ àbí tá a máa fi tó oúnjẹ ṣe ẹ wá àwọn ẹni tó bá já lásùnmọ́ bàbá yẹn ẹ bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀kọ́ wọn bá yín bá wọn sọ̀rọ̀ pẹ̀lú gọlọ ẹni tó kọ̀ lánàá ó lè padà gbà lónìí àmì ẹ ṣọ́ra fún zina o ẹ má pé tí wọn ò bá gbà lẹ́rọ̀ ẹ sì mọ ọ̀nà tí a lè gbé gbà tí wọ́n fi gbà lélè ẹ má dàn wò ẹ má kó bọ́ ọmọ ọlọ́mọ o ẹ má sànà kọ́ ọmọ wálé ayé gbọ́nà zina o iná ní irú béèrè tí ti ń béèrè látẹ̀kàn tí wọ́n máa béèrè gbogbo gbà wọn o pípọ̀ ọmọ tán bí gbọ́nà zina ọmọ tán bí gbọ́nà zina àkóbá ńlá ni o tí ọba wa wọ̀ ó nìkan kọ́ lóbìnrin tó wà láyé kẹ́ bó ṣe jẹ́ pé ẹ̀yin náà kọ́ nìkan lọkùnrin tó wà láyé ẹ wá ìyàwó tí ń síwájú kó náà wọ́kọ́ tẹ̀ síwájú. Hmm. hello hello wa aleykum salaam lórúkọ àti tẹ̀sí ń pè. abdulrahman ń sọ̀rọ̀ láti Òṣogbo. Ah, kí ni ìbéèrè yín. ó ṣẹlẹ̀ pé à ń ṣe sọ láti lẹ́yìn ìmọ̀ so uh, mi wá mo wá sí méjì tó ṣe mo ti pé fásitì àti òkè nígbà tó mo ti pè ẹjọ kí ni eléyìí yẹn máa ṣe ń bẹ báwo ni ẹ ṣe máa ṣe. ókè fásitì alẹ́ kan náà ni ókè fásitì alẹ́ kan náà. lálẹ́ tó fẹ́ sùn jẹ́ pé látàrí pé bóyá ìnira tó dúra tó kò lè fi ẹ̀gbẹ́ ọ̀tún sùn pé tó bá fi ẹ̀yìn lílẹ̀ àbí ìgbòmí sùn ṣé kò sí wàhálà ń bẹ ẹni tó ti pé ń ṣe méjì sóun kí fatia àbí ó fatia yóò kí fatia lẹ́yìn lè máa mú ẹni tí ara ń ṣe tí ò lè fẹ̀gbẹ́ ọ̀tún lélẹ̀ nígbà tó fẹ́ sùn kò sí ń tọ́ burú èyí tó bá rọ̀ lọ́rùn gbẹ́gbẹ́ oṣù ni ó fi lélẹ̀ yọ ta kàkà ni kó ṣe kàn bẹ̀ yọ sà sùn náà nà. ní ọ̀pá lọ́dí. wa aleykum salaam wa rahmatulah tó kọ́ àti bẹ́ẹ̀ bí ń pè. àkínní ìbéèrè yín. ìbéèrè mi ni pé kí ni sẹ́yìn sọ̀rọ̀ sọ nípa òkú ẹni tí èsè mùsùlùmí tó máa sórí tẹ́ mùsùlùmí. tí wọ́n sin sórí tẹ́ mùsùlùmí. kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run pé kí wọ́n sin ẹni tí kìí ṣe mùsùlùmí sórí mùsùlùmí gẹ́gẹ́ bí o ti ṣe tọ́ kí wọ́n sin mùsùlùmí náà sórí tẹ́ tí èsè tàwọn mùsùlùmí. so nítorí pé nílé ayé ń bí ẹ̀yin ò lè wo sùnsùn kẹlẹ́ fẹ́ ṣe sọ̀láàtì àmọ́nu chọ́ọ̀chì lẹ́ẹ̀ ti ṣe gẹ́gẹ́ bí ẹni tí ń lọ chọ́ọ̀chì náà ò ṣe léwo sùnsùn kọ́ wọnú mọ́ṣáláṣí kó nínú mọ́ṣáláṣí làwọn ti fẹ́ ṣèsìn tàwọn lónìí so ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́nà tí kálukú gbà lójú ayé bẹ́ẹ̀ náà ní lẹ́yìn ìgbà tá a bá kú wọn ò gbọ́dọ̀ sin òkú mùsùlùmí sórí tẹ ẹni tí sórí tẹ àwọn tí èsè mùsùlùmí gẹ́gẹ́ bí wọ́n ṣe gbọ́dọ̀ gbókù ẹni tí èsè mùsùlùmí wá sórí tẹ àwọn mùsùlùmí tó bá jẹ́ pé ẹ bá níyàwó ìyàwó yẹn wá jẹ́ nọ̀sọ̀ràníyà ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ìyàwó wa kú tòǹtòyún nínú so ìwọ ọkọ rẹ̀ wọ́n ló sì lóyún yẹn so wọ́n sin obìnrin yẹn sí agbedeméjì a mùsùlùmí àti tàwọn tí èsè mùsùlùmí wọ́n wá kọ ẹ̀yìn obìnrin yẹn sí alùkébìlà torí pé òun èsè mùsùlùmí wọ́n bá ti kọ ẹ̀yìn rẹ̀ sí alùkébìlà wọ́n ti kọjú ọmọ sí alùkébìlà náà. Hello. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ àdìsẹ́ fi ń pè àdébáṣe ló ń sọ̀rọ̀ láti Anambra. kí ni ìbéèrè yín. ìbéèrè yìí ni pé obìnrin tí ó fẹ́ bímọ tó bímọ tó wá kú ìyàkùbọ̀ ọmọ wà ṣé fámìlì obìnrin yẹn náà tó jẹ́ bí àbúrò ẹ̀ tó lè bá wọn fún ọmọ yẹn ní ọ̀nà. alhamdulilayi kò sí nǹkan tó burú kí màlẹ́bí ìyá tí ó ṣaláìsí níbi tó ti bímọ kọjá pé ní ọmọ bá wọn fún ọmọ lọ́yàn ó sì lè jẹ́ mọ̀lẹ́bí ọkọ ó tiẹ̀ lè jára àtà àmọ́ ká mọ̀ pé òfin de ọyàn tọ́mọ bá mu ní ìgbà tọ́yàn jọ ń jẹ rẹ̀ nítorí pé ẹni tó fún lọ́yàn bẹ́ẹ̀ ó ti di ìyá rẹ̀ látàrí rírè gbogbo àwọn ọmọ rẹ̀ ti dọ́mọ ìyá rẹ̀ látàrí rírè ọkọ obìnrin yẹn ti di bàbá rẹ̀ látàrí rírè anabi sallallahu alaihi wasallam ń sọ pé yahrumu min ar-rada'ati ma yahrumu bin nasab tí ẹnìkan bá ti lè fún ọmọ lọ́yàn irú báwọn obìnrin ṣe máa ń jẹ́ ìwọ̀ fún yàn láti fẹ́ látàrí ipa àtàn irú iye òǹkà ẹni tó jẹ́ ìwọ̀ fún wa látàrí ipa àtàn náà irú iye òǹkà wọn náà di ìwọ̀ fún yàn látàrí pé ya ìfún yàn lọ́yàn so kò sí wàhálà pẹ́nikẹ́ni kó fún lọ́yàn ṣùgbọ́n ìpadà wádìí lẹ́nu àwọn olùmọ̀ tó bá wà nítòsí yín láti mọ àwọn àdájọ́ eléyìí tí aṣọ lódìndín yìí báyìí àkọ́kọ́ kẹ́ ẹ mọ̀ pé irú obìnrin yẹn ọmọ yẹn ò gbọ́dọ̀ fẹ́ ọmọ tóbìnrin yẹn bá bí tọ́jú ọmọbìnrin tó ń bá jọ ọmọkùnrin kò gbọ́dọ̀ fẹ́ láéláé tọ́mọ tí wọ́n ń rè bá jọ ọmọbìnrin ọmọkùnrin màmá tó rè kò gbọ́dọ̀ fẹ́ láéláé ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. hello. zero eight zero eight zero one six five four one zero eight zero eighty six zero one sixty five forty one. hello. wa aleykum salaam wa rahmatulahi orúkọ àti tẹ́ ẹ ti ń pè. ibrahim láti ìdìbò. àkínní ìbéèrè yín. ìbéèrè yìí pé mùsùlùmí kan àdọ́mọ́ adọ́wà ní adúlá àdúgbò yìí kò kí wá sí sọ̀lá ẹ wá máa ń ṣáàjì ní mọ́ọ̀kì lásán tó lọ́dọ̀ káwọn lówó ẹni bẹ́ẹ̀ jáde kó lẹ́sọ̀ káwọn lè jáde. alhamdulilayi ẹni tí ẹ mọ̀ ní mùsùlùmí lórúkọ lásán mọ́ṣáláṣí sì ń bẹ ní igi múlé rẹ̀ kì í wá ṣe sọ láti nu mọ́ṣáláṣí yẹn ọmọ wa ń jẹ àǹfààní iná tó wà nu mọ́ṣáláṣí láti wá chájì wọ́n sọ mọ́ṣáláṣí di charging point wọ́n ní sọ lẹ́tọ̀ọ́ ká filẹ̀ kọ́ ọmọ wa chájì tó ń ti pé kéwàá sí lọ́n kọ́ lẹ́tọ̀ọ́ sí kẹ́ filẹ̀ ẹ sọ fún pé ibi ìkéṣe ibi tí wọ́n ti ń chájì ilé ìsìn lọ́ọ̀ níbí bá ti rẹ́ tó wọ mọ́ṣáláṣí ọ̀fẹ́ kì í ṣe kó fẹ́ wá ṣáàjì àtúnfẹ́ lẹ́yìn náà pa kéèsì wa ẹ̀yin tẹ́ ń sin lọ́nà nù mọ́ṣáláṣí kẹ́ lọ́ mọ̀ pé mọ́ṣáláṣí ìṣèbí tẹ́ ti máa ṣáàjì fóònù yín náà ẹ̀yin gà á lára nítorí pé iná mọ́ṣáláṣí iná tá a fílẹ̀ fún ilé ọlọ́ọ̀ni fáwọn tó fẹ́ jọ́sìn nílé ọlọ́ọ̀n kì í wá ṣe kíkẹ́ mọ́ á ṣáàjì mẹ́ fóònù kìnnì fóònù karambani tó pọ̀lọpọ̀ ń hello hello hello hello wa alaikum salaam kàtó orúkọ àgbẹ̀ ti ń pè kí ni ìbéèrè yín kí ni ìbéèrè yín. ẹ jọ mo fẹ́ jẹ́ kí dókítà bá ṣàlàyé lórí pos yẹn. pos. Ada. zero eight zero eight six zero one fifty five forty one ibẹ̀ ni ẹ pè ìbéèrè ìbára káfí sí òkè ìjàgbélé hello hello ẹ pa rédíò yín kí ni ìbéèrè yín. ìbéèrè mi pé ibi tí ìmáàmù máa ń gbé lórí nígbà yìí. kí lè fẹ́ bẹ̀rẹ̀ ń pa ẹ̀. alhamdulilayi rabbil alamin so a kí ọlọ́run ba tí ó jẹ́ kí ètò yìí kó lọ létòlétò a sì kí àwọn olùkọ́ wa adọ́kítọ́rọ̀ sàfàdín gbadébọ̀ rọ́jí láti ìgbómọ̀ṣọ́ kí ọlọ́run bá kó bá lọ́rọ̀ ẹ̀mí wọn lórí dáadáa ẹ jẹ́ ká tó pàdé wọn ní orí ètò ní dédé àkókò kan náà ní ọjọ́ mẹ́jọ insha allah àti kí ẹni tí ó ṣe olùgbọ́wọ́ pé kí ọlọ́run bá kó bá sílẹ̀ láyé àti ní ọ̀la lè kíámà assalamu